ṣé wọ́n bá bìnrin pé sọ́kù ni àbó ti tán ẹjọ́ máa yé wọn pé àbùbù tán lomi òkan àbùbù tán lomi ọ̀sà tí wọ́n bá tún wá bìnrin pé sótán ni àbó tó kù ẹ já wọn sí wípé ó kù ó kù nìbọn ń ro ó pọ̀ ńlẹ̀ bí yèpẹ̀ opg ó pọ̀ gan-an ọ̀dẹ́lẹ́yẹ àìsàn lórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jẹ́jẹ́ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ pọ́lọ̀ bá ní fún mi lára tèmi dà bá a ṣe dórí ètò fún ti tòní ìmọ̀ràn ni mo mú wá bẹ́ẹ̀mí ṣe darí mi nìyẹn ó yá gbọ́ mi dáadáa ìta fẹ́jọ bára wa sọ ni ẹni mo pè ní kó ara rẹ níjánu control yourself ẹ wá wò ó ọpín sẹ́ka ẹ̀ka ni nítorí pé mẹ́ta ni ètò yẹ ká kó ara wa níjánu lé lórí mẹ́ta ni mo kó wá àkọ́kọ́ ni mo pè ní ìbínú ẹlẹ́ẹ̀kejì ni mo pè ní ọ̀rọ̀ sísọ ẹlẹ́ẹ̀kẹta ni mo pè ní àwọn alábàárìn rẹ ó jájá mo lọ́kọ̀ọ̀kan èjèèjì bá a ṣe tó láṣẹ gbé ẹjá kọ́kọ́ bọ́ sórí ìbínú. nítorí pé tá a bá ní bẹ́jọ́ ṣe gùn tó bẹ́ẹ̀ láṣẹ dáná rẹ̀ mà ṣeé ṣe ká tiná bọlé ẹnu bíbí mi ìfiṣẹ́ mi rán ẹ̀dọ̀ funfun mi ò bẹ́ ọ lọ́wẹ̀ inú bíná iná jó mi inú bí omi omi gbégi lọ ìbínú rèé a máa sọlé aládàhoro ọ tó dùn títí ń dán ìbínú a máa sọ di lẹ́sẹ̀kẹsẹ̀ ìbínú ìṣẹ́jú kan ó lè dá wàhálà tí pọ̀ èèyàn ní kálẹ̀ kó ara rẹ níjánu control yourself ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ inú bíbí ẹgbọ́n mi lóòótọ́ lódodo ọ̀pọ̀ ìlọ́pọ̀ ènìyàn wọ́n ṣẹ̀ wá wọ́n ṣe tó dùn wá ṣùgbọ́n ọlọ́run ti mọ̀ pé èèyàn níwà ẹ̀ ló fi sọ fún wa pé bínú ṣùgbọ́n má jẹ́ kí ọ̀rùn kó wọ̀ bá ìbínú rẹ. <laughs> ọlọ́run tó dá wa gán ti mọ̀ pé èèyàn ni wá àwọn èèyàn sì ṣẹ̀ wá ó ní ká bínú ṣùgbọ́n ká má jẹ́ kó ọ̀rùn wọ̀ bá ìbínú wa ẹ̀yin tọ́lọ̀ ń fọgbọ́n sọ fún wa gangan ni wípé a gbọ́dọ̀ lè ṣàkóso ìbínú wa ni tí ẹ tiẹ̀ ti gbọ́ rí wípé ẹlòmíràn á pààyàn tó bá pààyàn tán lójú rẹ̀ ó wà ṣẹ̀ṣẹ̀ wálẹ̀ yóò wá gbọ̀n kíjokíjo ó máa sọ pé àsóhun náà lòún dẹ́rù kan báyìí wò sóhun lòún ṣe lè òun náà kọ́ ó ti bínú kọjá àlá ni ó ti bínú kọjá bó ṣe yẹ ọ̀bẹ bí ọmọ lọ́wọ́ tán ọmọ sọ̀bẹ nù ẹgbọ́n sọ̀bẹ ò ti ṣe ohun tó fẹ́ ṣe ẹ dákun ẹjá kó ara wa níjàánu ẹjá fi ìbínú wa sábẹ́ àkóso lágbára ọlọ́run àní sinú bí o inú òdì òsì ní bí wa pẹ̀lú ẹjá máa lọlé àwọn méjì tó kù a mọ̀ sọ nígbà tètè bá ń tẹ̀síwájú ọ̀dẹ́lẹ́yà Isaiah lórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jẹjẹ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ pọ́lọ́ bá mi ní fún mi lára tèmi dà títí dìgbà mi tá a mọ̀ pàdé ó fi yín sínú ayọ̀ nínú ayọ̀ màá tó bá yín tó bá di ìgbà míì ẹ kú kalẹ̀.